يدركون من حولهم بالقرآن للأعرض ولم يتقلب عنهم أحد من وقوم الخروج إلا بل عظيم فلم يخرج فلم يخرج معهم منهم أحد أتكا إليه تلي أبي نعم فقال فقال من ديارهم كما قال بسم الله الرحمن الرحيم بقرا ورئاء الناس ويصدون عن سبيل الله الاطفال واقبلوا بتحمل وحنق وحنق عظيم على رسول الله صلى الله عليه وسلم واصحابه بما يريد لما يريدون نعم. من أخذ عين عبد المجيد وقد أضاف بالأمس عدد بن الحضرمي ويعير الذي كان معه فجمعهم الله على خير من عام لما لما أراد في ذلك من الحكمة كما قال تعالى ولو تواعدتم ما اختلفتم فيه معاذ ولكن يقضي الله امر كان وفعلا من هذا ولما بلغ رسول ولما بلغ رسول الله ولما بلغ رسول الله صلى الله عليه وسلم كل قريش استشار اصحابه فتكلم كثير من المهاجرين فاحكموا ثم كسرهم وهو يريد ما يقول الأنصار فبادر سعد بن معاذ رضي الله تعالى عنه فقال يا رسول الله كأنك تعبد منها فوالله يا رسول الله لو تعبدت لو, لو تعبدت من البحر لما لما لقضناه معك لقضناه قضناه لقضناه معك فاقول بنا يا رسول الله على بركة الله فاكتبه صلى الله عليه وسلم بذلك فقال سيروا وابشروا فإن الله قد وعدني إحدى الطائفتين حسبك الحمد لله صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أدوك فلو وباوة أترى لكم إكيولون أتي إجارة كما با أقاوى أسواجوا النبوة محمد صلى الله عليه وسلم إكيات جناه kọkari gbogbo àwọn النبي àti gbogbo àwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé lànà nàbì náà tá ń pè ní sunna tí ó fi dijọ́ gbẹ̀ǹde alìkìyàmà olùwà máyọ̀ àwa náà kó nínú àwọn àjọ olóríire yìí àmín. سيرة النبي صلى الله عليه وسلم إتان بأن نبوى محمد بآياتيه sallallahu alayhi wa sallam bọ́lá ń ti fẹ́ ká nàbí ọgbáyé tó sì wá sí àwa náà lójú kòkòrò pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana àwòkọ́ṣe dáadáa òpin sára nàbí o sallallahu alayhi wa sallam kò sí role model kan tọ́tù ànábìwá muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni pẹ́ẹ́nì kan ó jù lọ torí náà tí à ń fẹ́ràn ara wa létí lélẹ́yìí gbogbo ń tẹ̀yàn bá lóun jẹ́ gbogbo ń tọ́ bá lóun dá anabuwa muhammad sallallahu alaihi wa sallam ti jẹ́rú ẹ̀ ó ti dàrú ẹ̀ gbogbo ń tẹ̀yàn bá sì ní ọ̀sẹ̀ ń gbogbo ẹ̀ náà ló ti ṣẹlẹ̀ sí anabuwa muhammad sallallahu alaihi wa sallam kò sẹ́ni tí ò ní rẹ́ kọ̀kọ́ lára anabuwa muhammad sallallahu alaihi wa sallam àlùfọ́ kẹ́kọ̀ọ́ lára nàbí kọ́dọ̀ ọmọ kéwọ́ kẹ́kọ̀ọ́ lára nàbí onígbà kan tọ́lọ́ ní kí màláíkà Jibril náà wá kọ́ ànábì kéwù sallallahu alayhi wa sallam aláṣẹ ìlú là nàbí olórí orílẹ̀-èdè là nàbí sallallahu alayhi wa sallam family man là nàbí sallallahu alayhi wa sallam níyàwó ọlọ́mọ ànábì ní mo fi níbẹ̀ yẹn bá tán rẹ̀ ló kù bóòlù àti gbáyé kéèyàn fi bọ́lọ̀ nírọ̀rùn táyé ọ̀dà alìkìyàmà náà ní ṣòro kò sí kéèyàn ò ní rí kọ́nù gbèsè ayé àdàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam bóòlù àti gbáyé fèsìlìmì nígbà tí ọba síjà tí ò sí hílàhílo tá a wà nù ìdẹ̀kùn ìgbádùn àdàbìgbèrú ayé bẹ́ẹ̀ bóòlù àti gbáyé fèlhárùbì kọ́dà bógun bá dé náà èyí ń là ń kà lọ́wọ́ nífẹ̀ẹ́ nínú ogun tá nàbọ Muhammad sallallahu alaihi wa sallam tá nàbí já torí tọlọ́hún torí kí ẹ̀sìn ọlọ́hún kọba borí kọ́rọ̀ tọlọ́hún ọba lékè òun ni ogun Bádírù tá n ka ọ̀rọ̀ ń pa rẹ̀ lọ́wọ́ ibi tá a ti bẹ̀rẹ̀ lónìí Al-Imam Ibn Kathirin rahimahullahu ta'ala wọ́n ń ròyìn àwọn kèfèrí ìjọ náà tí wọ́n jáde pé àwọn fẹ́ lọ bá ànábì ọlọ́run jà àti gbogbo àwọn tó tẹ̀lé àwọn sọ̀hábì ànábì radwanullahi ta'ala alayhim al-imam ibn kathir ni wa kharaju min diyarihim kama qala Allahu azza wa jalla bataran wa wa yasudduna an sabilillah wọ́n jáde ńjọ́ náà nǹkan méjì lọ́lọ́run fi ròyìn wọn bó wọn rí bó làwọn kèfèrí tó jáde fáwọn fẹ́ bọ́ lọ́wọ́ àtànẹ́bí jà bó wọn jáde ńjọ́ náà olúwa ní ìròyìn méjì ni bátọ̀rọ̀ ní ti girimankai ní ti mọ́tòmọ́tò ní ti talókùnyàn yìí ìgbéga nítawọn kẹsìrì bá jáde ń jọ́nà nù. kí ni ìròyìn ẹlẹ́ẹ̀kejì wárí a àná kó wá ní ṣe nága pé kí wọ́n rí mi a ẹ̀rí mi àwa làwọn àwọn ajínjọ́ òun ọ̀tá lè jẹ́nà kan tí kẹfẹ́ rí ó torí ẹ̀ pé òun jáde lọ́ọ́ já dípò yọpọ̀ lọ́wọ́ òun sálì jẹ́nà àsekínni kẹfẹ́rí ń wá gbogbo hílà hílo wọ́n ń lọ òkè wọ́n ń lọ ọlẹ̀ wọ́n ń jáde wọ́n ń ṣègbà wọ́n ń ṣàwo olùwà ní bá tọrọ ní àwọn náà fẹ́ wọ́n fẹ́ fi ara wọn hàn pa àwọn di àwọn rí báyìí àwọn dà báyìí ní ti gbéraga wàrí àhànà wọ́n sì fẹ́ káwọn èèyàn orí àwọn ẹlẹ́kùnjẹ̀mọ́ mùsùlùmí àwọn wo lọ́lọ́run ròyìn báyìí àwọn kẹfẹ́rí ni èyí ṣe tí wọ́n mùsùlùmí náà máa jọ kẹfẹ́rí pèpè ẹlòmíín náà bí ọba tẹ jáde sí tọlọ́hún náà méjèèjì yóò kó onúrò rẹ̀ ìgbéraga hmm? àwa ń bìkan jẹ́ òní wọ́n ń ṣe jànáza òkú kan lọ́wọ́ ẹnìkan wá ń sọ fáwọn yẹn pé ẹdáàkùn ẹnìtí ẹ bá ta fáwọn bẹ́ẹ̀ kó kó ń bẹ́ẹ̀ àwọn ẹ̀dọ̀ náà wá ń da lóhùn pé ta ni sáfà yẹn àyè gbogbo àwọn ọ̀rọ̀ mọ́tòmọ́tò gírímọ́ǹkà ìbáyìí kò tọ́ sí mùsùlùmí lẹ́nu kò dáa ìtẹríba ìrẹ́rẹ́ nílẹ̀ òun ni wàá mùsùlùmí òun là ń bá lọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ ní gbóhùn ó fi gbéraga òun yà nábì rí kọ́tù àfi ìrẹ́rẹ́ nílẹ̀ ìtẹríba tó kọjá kọ́dá àlà táwa lérò òun ni wọ́n fi ní àwọn tọ́ba wá láti ìlú kan tí wọ́n ọ̀dá nábì máa sallallahu alayhi wa sallam wọ́n wọnú ìlú pé àfẹ́ lọ rí ọ̀gá wọn ẹni tọ́lọ́lọ́run ráhùn tẹ́yìn náà láfẹ́ rí nígbà míì nígbà táwọn tọ́ọ̀gì nígbà tó lóṣèlú wẹ́ẹ́wẹ́ẹ́wẹ́ àbá ànábì èsì báwọn sallallahu alayhi wa sallam aláwọn tí ń wá ànábì bọ̀ wọn pàdé rẹ̀ kọ́ làwọn ò ní mà láwọn occasions míì abu anabi do abubakar do umaru do radiyallahu anhu wọn tẹsẹ máa béèrè ni pé ẹ dákun ta la anabi nù wọn ìtẹríba ní jẹ́ bẹ́ẹ̀ àwọn tá ànábì sì bá gbé yìí wọ́n mọ ìyá ànábì kọjá àlà wọn ò torí ẹ̀rí fín torí n ti ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àfáà náà máa ṣèṣe pé àbíkọ́ wá tọ́ọ̀gì kúnra ni pé yóò wò fáwọn èèyàn ó rí òun fín bàbá bẹ́ràn wí ká bẹ́ràn wí káwa náà mọ ìyá àwọn ẹni ọlọ́run ká mọ ìyá àwọn àlùfáà àmọ́ ká wá sọ àfáà di olóṣèlú kódà ọmọ ẹ̀yà wa dáadáa ni mò ń wo kílípù rẹ̀ kánjọ́ kan ọmọ ẹ̀yà eh, láti Zimbabwe eh, mufti meng eh, mò ń wo lẹ́kítọ̀ rẹ̀ kánjọ́ kan pẹ̀lú àtijọ́ gbé hòtẹ́ẹ̀lì kan náà ni èmi ọ̀tẹ̀ wa rántí rẹ̀ mọ́ èmi ọ̀fẹ́ rántí ojú rẹ̀ mọ́ òun náà ni two years ago ńgbà tá a pàdé mo wá ń wo kílípù rẹ̀ kánjọ́ kan ní Ghana lọ́lọ́ ọlọ́mọta àtúnwá lẹ́sàn dáadáa gbìyànjú tiẹ̀ náà àti tẹnìkọ̀ kan wa náà ọlọ́nkọ́ gbà lẹ́sìn kọ̀sẹ́ni ó pé bá ti ń jòkó tí ọ̀sẹ́ni ó pé àmọ́ ń gbìyànjú àwárí tó ń gbìyànjú ń gbìyànjú bàbá rẹ̀ náà ń gbìyànjú mọ́mọ́ bàbá rẹ̀ náà bàbá rẹ̀ náà àwọn làgbà fáǹsì ń bá bò é nísìn bẹ́ẹ̀ ni náà àwọn àwárí lùkọ́ kọ́kọ́ kéwù sàwùdí ni bàbá rẹ̀ kọ́mọ náà tó wá ké ní generation tiwa. bó ti wá wọ họ́ọ̀lù ńjọ́ náà ní tí mo fẹ́ ṣàkíyèsí nù. No làwọn èèyàn bá ń hó ń bá ń héwé héwé héwé héwé ọlọ́wọ́ sọ ẹlẹ́sìn dáadáa the first sentence ọkọ wí nígbà wọn gba microphone ni pé why I am not a celebrity I am not a celebrity kí lè jẹ́ ìdánwò yìí èmi wá jẹ́ bí àwọn pàṣọ àbí lílẹ̀ ń pe àwọn bẹ́ẹ̀ ń dùn máa fa mi lónìí nù ibi tí ń lọ nù ní ọba tí ìhéèlì kí wọ́n pariwo àfa mi báwọn ìgbà pé wọ́n máa yí wọn. ọ̀nà táwọn sọ̀hádà nẹ́bì fi pọ́n nẹ́bì lé ní ẹjẹ́ àfi pọ́n àwọn àlùfáà wa lé ọ̀nà yìí ni káwọn àlùfáà wa náà béèrè pé ká fi pọ́n àwọn lé ọ̀pọ̀lọpọ̀ ń táwọn rí láwùjọ lónìí àwọn àlùfáà náà àtàwọn ọmọ kí wọ́n wà influence pẹ̀lú àwọn olóṣèlú wọ́n wà influence pẹ̀lú àwọn olórin wọ́n wà influence pẹ̀lú àwọn kọ́dà àwọn mọ́tò ẹ̀mẹ́ àwọn ti máa ṣe nu ti máa kọ̀dá o kọ̀dá eléyìí to the credit of brother wa yìí alaf mink no ṣe Ismail kan ló ń kọ́ tiẹ̀ ní bàbá la máa ń pè ní mink so ọlọ́nkọ̀ọ́sán lẹ́sẹ̀ dáadáa àkọ́kọ́ ntọ́kọ́ wí ni pé ah why i am not a celebrity èmi ẹ̀ ṣe bob marley èmi ẹ̀ ṣe naira marley àbí magbo ntẹ̀bá marley ẹ wá sọ mí bíi bí ìgbà tí olórin àbólóṣèlú wọ họ́ọ̀lù ara gbogbo náà wà balẹ̀ àmọ́ bí wọn bá rí bó ti wọlé lóòótọ́ bí wọn ti ń ṣe bí exactly bí wọn ti ń ṣe ní kàmpé òṣèlú bíi political rally àníyàn wọn sì dá àwọn náà wò pé ah, àfàlálà ló dé yìí báyà báwọn ti ṣe nù lọ́dọ̀ wọn jẹ́ ti ṣe fáwọn àfa àwọn àmọ́ mo rò pé kọ́ tóun náà kọ́ wọn jọ yìí àwọn náà ó mú lọ́wọ́ pé ah, ah, àwọn àlùfáà ní bá ti pọ̀n wọn lé kọ́dà nù tí ò dáa káyà lọ bẹ̀ náà àpàdà bọ̀ orí àyà yìí ara kan náà ni irun tí ọmọ wa la nàìjíríà yìí nílẹ̀ yorùbá àti ilẹ̀ haúsá gan àwọn ìtẹ̀mí rí kódà o kèé sọ̀nà tá a fi pé à ń gbọ́ wá sí o. fẹ́ẹ́lẹ́lẹ́ fẹ́ẹ́lẹ́lẹ́ ni wá sí wá sí àfáà mi náà máa sọ àwọn ọ̀rọ̀ tí ọmọ retí pé ọ̀yàn wọn ti kígbe ní ọba kígbe gan yóò dùn náà adágún ẹja fura o ẹja ma ọ̀gá wa níbi wá ẹja ma ọ̀gá wa níbi ìjà àfa ẹja ma ọ̀gá wa náà níbi ìjọba kéwú ọmọ kéwú ọjọ́ sọ̀hábẹ́ ànábì mẹ́ma hùwà bí àwọn ọmọlẹ́yìn fèrè àwọn náà gbogbo àwọn àrùn wọ̀nyí aláìdéyàn bá rí ibi táwọn èèyàn ti ń gbọ́rọ̀ ọlọ́run ẹ̀ eh, is a challenge satellite ti wà láyé lónìí nìkan ẹ wo bí àwọn èèyàn jòkó tí wọ́n ń gbọ́ wá sí maka àti madina wájú àwọn alfa nínú masalasi kaaba nínú masalasi anabu muhammad sallallahu alaihi wa sallam ẹ rí i pé eléyìí jọ ń tà ń ká nínú tàbí báwọn sọ̀hábẹ́ kì í ṣe lọ́dọ̀ anabi wọ́n farabalẹ̀ wọn ò rí anabi fún never ọ̀kan nínú àwọn sọ̀hábẹ́ anabi ròyìn àwọn sọ̀hábẹ́ kótó di pé òun di mùsùlùmí ó ní àkọ́kọ́ tóun kọ́ rí ni pé àwọn sọ̀hádà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tó ń rí yìí áá òun ti dé ọ̀dọ̀ Kisra ọba Faris òun ti rí ìrákìlù mi tí ń sọlá nílẹ̀ Róòmù ma ra'aytu ahadan min al-muluk yu'azzamu كتعظيم صحابة محمد صلى الله عليه وسلم إياه èmi ọ̀rẹ́ nìkan táwọn èèyàn rẹ̀ pàtàkì rẹ̀ tí wọ́n mọ iye tí wọ́n pọ́nlé bíi tànẹ́bì yìí o kọ́nà nu gbogbo àwọn ọba ayé tèmi torí bó wọn pa ànẹ́bì gbó farabalẹ̀ ìfẹ̀mí wọn dín tí ọba ti ànẹ́bì pọ̀lọpọ̀ ọmọ kéwú ti ń hó yìí nísìnyí bọ́bá di ìhé òun ní ọkọ̀ sáyọ́ fàáfàá lẹ́ o torí àjà àwọn sọ̀ádé ń bẹ̀ wọn o àwọn sọ̀ádé ànábì ìfàyà di ìjọba dé ni kà kó kàn án àwa ni kọ́kọ́ mú lọ ti ń jẹ́ pé yẹn mọ iyì ẹni táyà ń sàǹfààní àlìkìyàmọ̀ wa lọ́dọ̀ rẹ̀ mu àwa ò mọ yín òun yà yìí ìyá máa hó máa ké máa ṣe bí ìgbà tó lórin wọlé àti olóṣèlú wa kàǹpé kọ̀dá o aláì kọ̀dá ìlàkùnrin ẹja ẹja fèsà àrùn o nkin nkin wọ́pọ̀ nkin pọ̀ àfa àti ọba wa ṣe bẹ́ẹ̀ ọ̀dà àgbà tí ọba ń tọ́tọ́ ọmọ tí ó jẹ́ ọba ṣe bẹ́ẹ̀ náà ṣe dá àgbà táwọn náà máa ń tọ́ yẹ. àmọ́ at the same time ẹjẹ́ àṣọ àwọn àlùfáà wọ̀nyí náà pé wọ́n pọn yín lé lẹ́yìn náà bá ti kọ́ wọn tó bá nẹ́bùa Muhammad sallam bó ti kọ́ wa ní nùsàn. Zayd ibn Thabit òun la kọ̀wé ànẹ́bùa Muhammad sallam akọ̀wé àgbà abdullahi bin abbas ẹ̀jẹ̀ anabi ni àmọ́ abdullahi bin abbas gba zaidu láàfa pé inú mọ ọ̀gá ẹ̀ àfa mi ni wọ́n wọ́n ní zaidu wá débi kan fẹ́ sọ̀rọ̀ wọ́n pè jọ kan ẹ̀sìn tó gùn wá ibn abbas wá sáré dìde sí i gbígbà hmm? tí yẹn bá wọn kó gàárì ẹ̀sìn títí ńgbà tí ó bọ́lẹ̀ ọlọ́run lọ́ọ́ fa ní tí fẹsẹ̀ tẹ̀ àmọ̀kẹ́ bí ọba bọ́ọ̀lẹ̀ lórí ẹṣin ní ọba mọ̀ bọ́ọ̀lẹ̀ kọ́ mọ́ tákìtì ó níbi ọgbọ́dọ̀ kọ́kọ́ fi ẹsẹ̀ lé kéde pé yọ̀ọ́kẹ́ wàá nẹ́sẹ̀ tọ̀ yóò lọ́wọ́ bọ́ọ̀lẹ̀ yóò gbókìjì gbọ̀ngàn lọ́lẹ́kọ̀ọ́ Ibn Abbas wọn lọ sáré sun ibi tó gbẹ̀sẹ̀ a ṣéyidú ọmọ ẹni tí ń ṣe báyìí fún ọkàn rúpọ̀ kan ni àgbà tí ó gbójú òkè lọ́ba dé Ibn Abbas a ẹ̀jẹ̀ ànábì ìyẹn ni pé mọ̀lẹ́bí ànábì sallallahu alaihi wasallam ibn abbas tá à ń wí yìí cousins lòun àti anabi cousin rẹ̀ là anabi anabi náà lè pè òun náà ní cousin òun bí wọ́n ti jẹ́ jọra wọn nù ṣe tuntun máa kan tó tayọ yìí o àbẹ́dùwá ni láà ibn abbas qaribu rasulillahi sallallahu alaihi wasallam àá ah, ah. family anabi ìmọ̀kéyìn lẹ́yìn ṣe báyìí fún mi kí ibn abbas ní ẹ̀ dáhùn jọ àpẹẹlẹ anabi náà ń wo zaidu mọ̀ pọ́ máa kéwù wọn ni níbi ń pa òun lé. àmẹ́nu pé ó ní nǹkan kan ṣe pẹ̀lú ànábì nìna gbà á kọ́dà bọ́ tiẹ̀ jọmọ kí ó náà tiẹ̀ yàtọ̀ wọn bá bàrà ànábì púpọ̀ kí ni ní ìdáhùn pé ha kàdà bí wọ́n ti kọ́ wa nù naf'alu bi ulama'ina wa kubara'ina bẹ́ẹ̀ ti kọ́ wa nù bá a ti ṣe fáwọn afọ àwa torí ìdónkálukú bá ti sì gbé tó ti sì tó kọlọ ọmọ àrífín òsínú súnà èèyàn gọ ọ fi gọgọ ọ kárún kọrún kọmọ máa yí pé àwọn àlùfáà ni òsínú súnà ànábì ọlọ ọsàn táwọn àlùfáà náà ó sì wáá pé nítorí wọn bá mọ iyì wa àfi ká máa bìhéèvù bí àwọn celebrities bí àwọn òǹkàmpẹ́ẹ̀n èyí náà dá o làbí ní káàlùfọ́ ọjọ́ ànábì káwọ́ ọmọ kéwú náà jọ àwọn sọ̀hábẹ́ ànábì sọ̀rọ̀ àṣọ̀rọ̀ èyí tí ń wílẹ̀ kan tí n tó gbàgbé sọ̀hábẹ́ ànábì yìí ní inú tí mo fi ní èmi ti dọ́dọ̀ kíkẹ́rá láàfin rẹ̀ mo ti dọ́dọ̀ ìrákìlù èmi ò rẹ́ni tí wọ́n ń ṣe báyìí fún rí o wọ́n láwọn sọ̀hábẹ́ ànábì sọ̀rọ̀ àṣọ̀rọ̀ bẹ́yàn bí ẹyẹ ọ̀bá mọ̀ bí wọ́n bá wà wájú ànábì yóò ti bà lé wọn tí yóò ti sẹ́ni tí rò pé yìí ni wọ́n ni yóò rò pé kí ni kùkù tẹ jí ni wọn bí kí wọn ò ní mẹ́ra kí wọn ò ní àdúgbà tí wọn bá tó yẹ ní ọba àti èèyàn ni èèyàn lẹbi ọ dákẹ́ géèyì báwọn sọ̀hábì anábì ti rí nu ìgbọ́ ọ̀nà lọ́ọ̀hì àwọn yìí ń lọ gá wa o àwọn ní ẹja jọ o àwọn ní ẹja jọ o òun náà ẹ̀rọ àwọn tí ṣe ọ́pọ́sìtì àwọn ọlọ́run rò yìí ìwà kẹfẹ́ rí ni bá tọrọ ní wárí àná ìrìn mọ́tòmọ́tò ìrìn gírímọ̀nkáyì kìí sí ìrìn mùsùlùmí o kìí sí ìrìn mùsùlùmí o ìrìn àwọn tání ìrìn àwọn tèbèrè bá fọ́rọ́ ní wárí àná ìṣe mọ́tòmọ́tò kárí mi àìṣe gírímọ̀nkáyì àti kíni tí a rí mi èyí ò náà ń ńláńlá ni o tí ń kó bá ìkíláàsì ọ̀pọ̀lọpọ̀ òun lèmi máa ń sọ fáwọn èèyàn bó ti rí bó ti hàn sí mi lèmi ń gbìyànjú ní alhamdulilayi akéwú ọlọ́run ní akéwú ń sàwùdí ọlọ́run san wọn lẹ́sàn dáadáa àmọ́ ní tí mo válù tó fẹ́ ju kéwú tá a ké lọ òun ní tẹ́rùbí àdáadáa tí wọ́n fún wa nínú tí wọ́n gbìn sí wa láàtì àní láàtẹ́lẹ̀ bá a tẹ̀ ní kọ̀pọ̀ lọ́pọ̀lọpọ̀ bí tá a ti lọ òun ni alikila ẹjọ́ jẹ́ torí tọ́lọ́run lẹ́gbẹ́ ṣe ogun tẹ̀ ń ṣe yìí o àfa àti ọkọ̀ náwó ǹjẹ́ ọkọ̀ wínú ẹ̀jẹ̀ ọkọ̀ ń bà lága orin jẹ́ ọkọ̀ kọjú ọlé dínú kátó wá sọ àfa alákìídá àfọ onífíkì òun ọjẹ́ nígbà méjì ó wí fún yín àfi pé ọ̀dọ́wọ́ yín o kò sáǹfà níbi ìmọ̀tẹ́ ńkọ́ ibi ọba sí kíláàsì mẹ́ everyday. ẹni ọlọ́run bá ní kọ́ jàǹfààní o ọ̀la ẹnu tí ọlọ́run ní kárí tó yàtọ̀ sí ta ti mọ̀ tẹ́lẹ̀ eléyìí ni àfi ń rọ gbogbo ẹni tọ́lọ́run bá ní kọ́ náà lọ́mọ kéwú àbí fẹsẹ̀ ń dálé kéwú lẹ̀ ẹjẹ́ àgbẹ̀ ìkíláàsù sáwọn ọmọ láti kékeré ìkíláàsù wọn kọ́dà ń bi kéwú lẹ̀ Yorùbá pọ̀lọpọ̀ òbí tó mọ ọmọ wa lè kéwú nítorí kọ́ bá lówó kọ́ bá lókì náà ní èyí ọlọ́run jẹ́ orí bíi bàbá lámẹ́yìn ọlọ́run jẹ́ bí ọlọ́run fún ọ búrú jí ọlọ́run ṣe búrú jí fún ọ náà àwọn ọmọ láì da àmọ́ àwa tá a ti wá mọ̀ nísìnyí pé gbogbo tí ń bá ń jẹ́ nǹkan tọ́lọ́run nìkẹ́ ẹ̀sìn olúwa bàbàrà ìkíláàsì o kọ́mọ jẹ́rìí á àná tí a rí mi tí a gbọ́ mi ìbàtẹ́ jẹ́ ni o ní sẹ́tọ́ bá jẹ́ sẹ́tọ́ lọ́wọ́ torí náà ẹ dákun eléyìí ni téèyàn bá ti ń kọ́ àwọn ọmọ láti kékeré wọ́n dàgbà yóò ti dẹ̀wù fún wọn wọ́n ti gbé wọ̀ so àìsí ìkíláàsù lọ́pọ̀lọpọ̀ àfáà kan ń bú àfáà kan àfáà kan ń já àfáà kan ń wo pé wá àti eléyìí ń kún ju tèmi lọ gbàjẹ́ ọ̀jẹ́ torí tọ́lọ́run lájílẹ̀ gbàjẹ́ torí tọ́lọ́run gbogbo yìí wò ní síbẹ̀ o gbogbo bá a ti sọ ilé kéwú di gbígbà tí political parties ń bára wọn jà yìí àpẹẹrẹ àti ìkíláàsù ni o ọláì sheikh wa sheikh muhammad ibn abdullahi zurban al-ghamidi aleyhi rahmatulah bàbá tí wọn ṣaláìsí láìpẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ nílọrin yìí o àti gbogbo ilẹ̀ yorùbá kọ́dà ńlẹ̀ haúsá tọ́lọ̀ ní ọlọ́ kéwú ní madina ní saudi bàbá yìí lọ́lọ́run fi ṣe ló fi ṣe wàsílà ló fi sọ̀nà wa o bàbá yìí ní wá ní kọ́ àwọn Lárúbáwá yòókù wá. wọn wá ṣe dáwúrà wọn wá ṣe ntàbíù fáwọn èèyàn ntọ́pọ̀lọpọ̀ iráyè lọ ilẹ̀ láwùbá náà nù wọ́n ń jó ní wọ́n sọ fún èmi àtàwọn kan jọ kan pé àwọn dé Kánò jọ kan àbí Jos àyídá Kánò àbí yìí náà bí wọ́n dé àti Ìbàdàn náà àmọ́ ibi àwọn làwọn lọ ń dọ̀hún wọn á láwọn àlùfáà kan ń já a ń gbọ́ lọ́wọ́ anìkẹ́yìn òde láti bá ànábì yìí àti wí fún wọn wọn ọ̀gbà èwo <laughs> eh, náà ń parí ìjà fáàfá àti tv àfáà ké kọrí tọ́ba ìpele là <laughs> bá gbé torí tọ́lọ́ ni èwo ń jà àmẹ́rí pé ìkíláàsù náà ní problem wọn náà ní ṣe é fọ́kẹ́ dáńgbà tẹ́ dé àti wíwíwí. <laughs> ìjà yóò parí ẹ wà dáàtì láwọn ọmọ olùsùnlá tàràǹtàrà wá sí ah, náà nù alìsíláà ìsíláàhù bẹ́yìn náà kàtà ara ṣe mùsùlùmí nù ìsíláàhù dáàtì bẹ́yìn ẹnjẹ ọba mà kọ́lọ̀ mà inú ṣe mùsùlùmí ni pé ìjà ń bẹ jẹun wádùn ti parí ẹ láàrin àwọn mùsùlùmí inú tí mùsùlùmí gbọdọ̀ máa ṣe láyé òun lolúwa fi ní láàfẹ́ yọ̀ fi kẹ̀sírin min najwahum àwọn ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó máa nábì adama ń jòkó sọ tí wọ́n ń pẹ́ ńbẹ́ kò sóore ńbẹ́ fún wọn illa man amara bi sadaqatin aw ma'rufin aw islahin bayna àwọn ọ̀rọ̀ orí nu nǹkan kéèyàn máa ẹ̀ǹgéjì ààrẹ kí á kí ló dé tẹ̀sí wàá pẹ́ tó wọlé báwọn ẹ̀ ń ṣàtúnṣe kan ni àkìlódé lọ látàárọ̀ ẹ̀ jọ à ń ṣe àtúnṣe láàrin àwọn tí wọ́n ń jà yìí ládàpọ̀ mẹ́wò wọn á láwọn dáhùn pé ọ̀dà ọ̀yà nǹkan àwọn wa ń sọ fún wa tí wọ́n fi ń kìlọ̀ fún wa Sheikh Zurban gbogbo nǹkan náà máa fi bá wa sọ̀rọ̀ àni wọ́n mú wa bí ọmọ so wọ́n free láti sọ anything pẹ̀lú wa bí ọmọ yunifásitì náà gbà pé bàbá àwọn ọmọ Nàìjíríà lélẹ́ wọ́n làwọn ọmọ Nàìjíríà kan bá ṣẹ̀ṣẹ̀ gbé oní ẹ̀lọ́ ké sí ẹ̀lọ́ ẹ̀lọ́ wíwọ́ ga wọn <laughs> and he was the registrar of the university the head of administration university ni wọn so ọdún pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ọmọ ìyọ ńgbà wọn náà ǹjẹ́ ọyẹ lómi lọ́wọ́ ṣé yorùbá náà fàyà sẹ́gbẹ́ ẹ mọ̀wọ́ rí ń bá wí aláì bàbá òun torí mi yóò sì bá wa wí lóòótọ́ àmọ́ kò ní lé yín fún ẹkùn pàjẹ́ so wọ́n ní ǹjọ́ yìí àwọn àwọn sáà ní wọ́n sá rojọ́ káwọn ọmọ díì ń ṣẹlẹ̀ àwọn agbọ́wọ́ lẹ́rán báyìí eléyìí rojọ́ jẹ́ lọ gbáà lẹ́nu káwa nàìjíríà fẹ́rẹ̀ ẹjọ́ ẹlòmíì eléyìí rọ ijó ogún ọdún ni a máa ń jà lónìí pé nineteen kìíní báyìí lọ́kọ́ bẹ̀rẹ̀ ńgbọ̀ wá di nineteen kìíní ọ̀rọ̀ ẹjọ́ ń lọ gbáà eléyìí náà rojọ́ ẹ̀ ilẹ̀ kún <laughs> wọn nígbà tó wá ní káwọn dá sí káwọn ní kíni káwọn dá sí àwọn ṣe bí wọ́n mọ̀ pé wọ́n lọ jàre wọ́n lọ jẹ̀bi àwọn ti wo dimension míì lọ́nbi ẹ̀dí ń rojọ́ wọ́n ti pick so many things ṣẹ́gun bá ń láwọn wa sọ fún ọ pé èmi ò níjà kan ti ń parí o nǹkan kan náà mo fẹ́ sọ fún yín bí wọ́n ti ń sọ fún wa ń jọ̀hún náà nù ìrántí mi àtàwọn tá a jọ wà ń bẹ̀ ń jọ yẹn àwọn sọ fún wọn pé àáfàá ni ọmọ mọ́ àwọn tí wọ́n mọ̀ nù wọn ò kéwú ọ̀ tà ìkékọ́ ìwọ náà àáfàá ni ọ́ mọ̀mọ́ ó pè yín kẹ lọ dá pòlítíkù pati sílẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ń gbọ́ lẹ́nu yìí ju kẹ máa tàwọn èèyàn máa fẹ́ jíṣẹ́ ọlọ́run ẹjọ́ àfa àti ìtẹ̀ ń rò kalẹ̀ ọ̀tọ̀ ní táwọn ṣe bí ń dájà yín lẹ̀ bọ́kọ̀lọpọ̀ àfa bá ń jà àbọ̀mọdé ń jà lóyìn náà ẹni wọn rojọ́ wọ́n lè lómi àwọn kan jà lẹ́kọ̀ọ́ ní wọ́n ní ọgbà èrò ohun tó ń fẹ́ kó lọ múra èyí ló dìjà hmm? ti tọ́lọ́hún náà nù. ṣé zurban láwọn ní ẹjọ́ tẹ ẹrù kalẹ̀ tẹ́mi gbọ́ yìí ọ̀pẹ yín o ẹ̀fẹ̀ kan lọ́ọ́ dá kínní lọ́ọ́ dẹ́gbẹ́ òṣèlú kalẹ̀ tí wọ́n mọ̀ kó kálukú ń pè yàn sọ́dọ̀ ààrẹ àwọn èèyàn ó sì mọ̀ yín bẹ́ẹ̀ ẹ má fi tọlọ́n bójúmọ́ ẹ mọ̀ pé <laughs> màgánà ńlánu bí àṣà haúsá ọ̀rọ̀ ni tó sì bá ọ̀pọ̀lọpọ̀ wí mo fi ní eléyìí kan ṣẹlẹ̀ ẹ̀dá kanu àbíjọ́ sí wọ́n pè jọ náà bí wọ́n rọrọ ẹjọ́ ń lọrin àbíbàdà àbẹ́kọ̀ náà akànnà ni kí ni ń fa gbogbo ẹ̀jẹ̀ mọ́ àdéhùn ọ̀pọ̀lọpọ̀ tí àwọn èèyàn bá láwọn ń ṣe lójú ọ̀nà tọ́lọ́n kì sábà pí ọ̀pẹ tọ́lọ́n nìkan ni nǹkan kan míì tó ń bí interest wọn bá ti wá fẹ́ wà affected nìjà máa dé èsì ká ń bínú torí tọ́lọ́n torí náà ẹ dákun ẹ jẹ́ àfẹ́sì ìròyìn tàwa mùsùlùmí nù ìtẹríba àti kíni ìṣe nǹkan torí tọ́lọ́n ọba ọba dídọ́ rẹ̀ àmọ́gbéraga àti kárí mi ká gbọ́ mi àwọn owó lọ́lọ́ ní máa ṣe àwọn kẹfẹ́ rí mi o bàtọ̀rọ̀ wárí àdá wayasudduna an sabilillah wọ́n ti ń kọ́ dojú ọ̀nà ọlọ́run mùsùlùmí ni máa pèèyàn sójú ọ̀nà tọ́lọ́run ta ni máa kọ́ dojú ọ̀nà tọ́lọ́run ẹni ọba jọ kẹfẹ́ rí mi eléyìí náà kó fura rẹ o ẹni wọn bá jẹ pé ní ìwọ ni àwọn àwọn àwọn àwọn brothers ní ò ní pé bàbá kínní ló ní káwọn ọmọdé mọ́sálásí máa fi ẹ bá ti mọ̀ pé irú òun dáyọ̀ máa kí ni irú òun ànábì <laughs> ti wàhálà ẹ àkọ́ sáyé yín mọ́sálásí wà yìí àyè tí wàá ní bẹ́ẹ̀ bí ọba ti dà nẹ́bí mẹ́ àyè ti ṣe tọ́ọ̀nì lókun gbogbo ní wọn bá ti yàtọ̀ fún tọ́lọ́wọ́n àtànẹ́bí ti sùn yìí àwọn kèfèrí ni wáyà sọ dúnà àǹtẹ̀bí ìlẹ̀dá ìgbẹ̀ntàn náà bá ti wá dóńdó pé ànígbà yín láyé kẹsẹ̀ tọ́lọ́ ọ̀sáyé súnà yín àyín kọ́dẹ̀ lómi ọ̀sọ́ jáde bẹ́ẹ̀ ọ̀sáyé súnà àyè kí ló wá wà hmm? àyè ṣètọ́nù lókùn ọlọ́mọkọ sọ ń bẹ̀ àmọ́ alukóra ní pàṣẹ ìlú wa pé wáyà tó dúná àǹsẹ̀ àwọn tí máa kọjú ojú ọ̀nà tọ́lọ́n àwọn kẹfẹ́ rí ìdákun rẹ̀ ọmọ ìyá mi mùsùlùmí májọ kẹfẹ́ rí o májọ jẹ́ pé ìwọ ni wọ́n máa dà á sí lọ́rùn bí ẹ bá ti fún bàbá kínní à ọmọ tí ó wí fún wọn yóò wọ́n ní ọ̀rọ̀ burúkú lẹ́nu ọjọ́ sọ sí wọn tí gbogbo wọn wá bí má yà báwọn dàpọ̀ mùsùlùmí ni ọjọ́ mùsùlùmí ni máa tí na ojú ọ̀nà báwọn ni ó ti pè tọ́lọ̀ kọ́dà bí wọn náà tí ì lè ṣe àárẹ̀ àwọn àgbàlagbà dáadáa míì náà bẹ́ẹ̀ wọn pè tọ́ ẹ̀gbọ́ èdè ń wí yìí o àti gbọ́ àmọ́ ẹ̀ bí àwa wà yìí àmọ́ kò ní kọ́ di èyí wọn náà dà ó dà ó sàn ju ẹni tí o pé kò sí yóò tún wá dóńdó pé ọ̀sẹ̀ ń jó ṣèyàn sáyé egun ní mọ́sálásí wa yìí ìwà ní àdúgbò kanjọ́ kan lẹ́nu ká kọjú sí kébìlà ń bẹ ọkọjú sí ẹ̀ńtọ́ wa ti mọ̀ kékeré wọn kọjú kọ́ jáde mọ́sálásí wa yìí <laughs> wọ́n yẹ dúdú náà àṣẹ̀dí lè láàyè wọ́n hmm? sọ fún ọ pé kébìlà báyìí ló yẹ orí kì í sọ̀rọ̀ ọjà wọn náà mú gúgú máa bó híwo pé báwo ti máa kinu ẹ̀ná wa ti mọ̀ pé kò jẹ́ kò pé òun ọ̀kọ́jú o ó tún alẹ́ ní tó bá sì fẹ́ kí òun mọ́sálásí yìí èyí máa kọ́ takotọ́ lọ́hùn kọ́ ṣe báwọn ti ń ṣe ń tà wọn àbí kọ́ jáde. àmàrà àwọn ní bẹ́ẹ̀ tí ò ní mọ̀ pé wọ́n ń dà kí òun lọ́hùn ni gbogbo mọ́sálásí ọ̀hún adákẹ́ òun ni wọ́n ti ju àdúgbò yẹn bàbá kínní ẹ̀ bá ti à onígbà lákùnmọ́jẹ wọn ó ti ọ̀ ń ti kùtì àwọn eléyìí ẹbí tí wọn ní pé bẹ́ẹ̀ ń gbọ́ tí ń yẹ ẹ̀ ṣe kọ̀ fún un ìwọ lóru yìí tó pọ̀ jù mẹ́ ẹ́ tàwálá kíbràwù èdè ń bà á sà àkọ́ ha ọlọ́mọṣẹ́ wa bẹ́ẹ̀ ẹ̀rọ káwọn ọjọ́ ànábì sọ́ọ́lù tó gún ràǹkúnmí wọ́n pọ̀ àmọ́lùwà lọ́kàn nù wọn ló gbèrú èdè ń bà á sà àkọ́ ha lórí ibu o olùwà kọlifáì rẹ̀ pé olórí ibu nù wọn gbogbo ẹni tí sáyà gbàǹgbà pé ẹ mọ wọrí èmi ní gbogbo wọn pé kò sáyé yàn ní ntọ́ ọmọ pé tọ́lọ́run àti tànàbì ni àfìfẹ́ ń bà á sá àṣà ìwà rẹ̀ ni wọ́n náà ń wù wọ́n ọlọ́nkọ́ sọ wa ń bẹ̀. وأقبلوا في تحمل وحنك عظيم على رسول الله صلى الله عليه وسلم وأصحابه ìròyìn àwọn kèfèrí lọ́lọ́run ròyìn yìí o òun la àlèmọ́mọ́ Ibn Kathir náà ń rẹ̀kọ́dù yìí nta ń ké ni pé ní gbogbo ẹni tí wà rẹ bá jọ ti kèfèrí kò fura sí rẹ Al-Imam Ibn Kathir ní lọ́jọ́ yìí ìbínú àti ìkórira tó lágbàá tahammulin wa hanakin azim tani wọn bínú tani wọn kórira Rasulillah sallallahu alaihi wasallam inú bí wọn títa ní tó jìjì ọlọ́run tọ ẹni tí ń bínú ọ̀rọ̀ jìjì ọlọ́run ńkọ́ ipò kan náà wọ́n wà ọ̀sá ànábì láyé má bẹ̀ lè pọ̀ bínú ẹ̀ àmọ́ bọ́ bá bínú sí ọwọ́ ànábì náà tọ̀rọ̀ ẹ̀ ipò kan náà lọ wà àtàwọn tí wọ́n ròyìn yé o ọlọ́run sọ wá ń tí wọ́n bá rí ẹlòmíì tí wọ́n bá ń bínú ẹ fẹ́ rò pé wọ́n pa lọ́mọ ni kí ló dé lẹ́yìn wọn sì máa ké ṣòkòtò tó fẹ́ tó fẹ́ wọn sì máa èwo ń tiẹ̀ ń bá tiẹ̀ fi ṣòkòtò tiẹ̀ wọ́n gbé ẹ̀rí bínú lára ẹlòmíín gbà míì yá kí ló le tó báyìí kódà àwọn onílàáká yìí náà àwọn náà ó pè sí kọ̀rọ̀ pé alájí tí ò sí nǹkan mi láàrin ẹ̀yà àtàwọn ará bí <laughs> tí ò sí nǹkan mi ni yàtí ń pọ̀ <laughs> àwọn kèfèrí bí wọ́n ti rí nù hanakin abim bínú tó lé ìkórira àfẹ́rímì rẹ̀ látàn sànàbí ọlọ́run sọlọlọ àtàwọn sọ̀hábẹ́ rẹ̀ lima yuriduna min akhdhi irihim وقد أصابوا بالأمس عمرو بن الحضرمي والعير التي كانت معه èyí ṣe tínú ń tiẹ̀ ń bí àwọn àwọn tiẹ̀ ní justification ǹjẹ́ ń wá àwọn ẹbí ń gbà adúrú ọjà tá a rà tí wọ́n ń kó bọ́ àwọn gbàgbé aburú táwọn ṣe sẹ́yìn tí mílíọ̀nì àti bílíọ̀nì àti wọ́n ní bọ́ bá jáde tẹ̀lé ànábì ọjọ́ gbowó rẹ̀ lẹ́yìn àyìn àwọn aláburú ìrántí aburú tiẹ̀ mọ́ àwọn fẹ́ẹ́ dá ọjà wa lọ́nà ètò ìdí wọn nù náà yá wọ́n ní ọjà àtàbù Sùfíánù rà bọ́ Muhammad àtàwọn èèyàn rẹ̀ wọ́n á fẹ́ lọ gbà lọ́wọ́ rẹ̀ lójú ọ̀nà ìtọ́fà bínú náà níbi inú tó lé فجمعهم الله على غير ميعاد لما أراد في ذلك من الحكمة Al-Imam Ibn Kathir ni fúnra ọlọ́run nítorí hikima ọba àtòyè tẹnìkan ọ̀mà tí òfin ẹnìkan kó tó dìgbà wọn Ànábì sallallahu alaihi wasallam jáde kó òun lọ já tí wọ́n fi jagun Bádírù kálá òun là ń kábọ̀ wọn jáde ń jáde pa ń lọ ṣe kínní à ń lọ jagun a wọn ní ọjà kan ń bọ̀ bàbá rí gbà nù kínní káfi dí dúkìá tiwa náà tí wọ́n gbẹ́sẹ̀ lé káwa àwọn tó sì jáde apàdà ká àwọn tó jáde láti mọ́kà náà àwọn náà jáde ń jáde pa àwọn fẹ́ já àníjẹ́ wọn gba ọjà wa yìí àmọ́lùwà ní ilẹ̀ fún hẹ́kìmọ̀tà wo bá mọ̀ fàjámà àhún ala ghairi mi'ad láì ṣe pé wọ́n ṣàdéhùn fàájà ọlọ́run ni wọ́n pàdé ara hekima nìkan padà hàn sáyé òun ni pé ogun bádùrù ilé ọlọ́run fi ṣe faisal bayna al-haqqi wal-batil níjọ ogun bádùrù ti dé làwọn èèyàn ti mọ̀ pé àwọn mùsùlùmí yìí kọjá ẹ̀ha lẹ̀ mọ́ wọn mọ́ o freedom of religion tó àwọn mùsùlùmí lẹ́yìn kíni lẹ́yìn ìbádúró bẹfọ àwọn náà ń sá kójókójó ni ara hikma Ọlọ́run fàjámà àhún àlá ọgáyìrì mẹ́hàd kàmá kọ́ọ̀lá Allahu ta'ala ẹ̀rí lórí eléyìí ibi Ọlọ́run ti sọ pé àlèmọ́ abẹ́bùnú kẹfìrì wí ọlọ́rọ̀ Ọlọ́run tó ní walau tawa'adtum lakhtalaftum fil kọ́dà bọ́bá ẹgbẹ́ yìí lẹ sàdéhùn pa á gbọ́ra yé mọ́ táwọn kọ́ pa wọ ọjà táwọn kọ́ pa já walakin liyaqdi Allahu amran kana maf'ula àmọ́lúwa ni a ṣe bá a ti ṣe é nì kí ọ̀rọ̀ kan tá a ti parí kó lè bá a ṣe liyaqdi Allahu amran kana maf'ula. ولما بلغ رسول الله صلى الله عليه وسلم خروج قريش استشار أصحابه من النبي صلى الله عليه وسلم وجاد يا تاون صحابين جاد يعني وفي جاد wọn pa wọn jagun àwọn rò pé njẹ́ ọ̀rọ̀ ọ̀hún nígbà sábò sùfìánù nìkan àti èèyàn méjì àbí mélòó ní bẹ ní lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ à nǹkan wa gbà lọ́wọ́ wọn Abu Sufyanu náà ti kà á ọ̀sáré ránṣẹ́ sí kínní ọ̀ránṣẹ́ sí maka pẹ̀tọ́ kínní ìjìbẹ́ yíwọ́ o òṣìṣọ́ náà tá a gbà tá a fi dé maka láti sham àfi ká kọjá lọ́nà Madina kò sí títí dòní náà kò sọ́nà míì àti máa ń bọ̀ láti sham ìyànpẹ̀ syria jordan palestine eh, lebanon títí dòní ọba fẹ́ wọ mọ́kà ó àfikọ́ gbọ̀nà kínní àfikọ́ gbọ̀nà madina kọjá àbó sufiánu ti ránṣẹ́ sáwọn ará mọ́kà pé ẹ̀yin náà máa bọ̀ ó <laughs> agbára tèmi yìí nìkan ò lè ṣe kínní kò lè ká wọn o ìró wa gbà nàbì pé tọ̀ nítorí ntẹ́yìn rò bẹ́ẹ̀ kọ́ o àwọn náà jọ ránṣẹ́ sí àwọn èèyàn wọn o kọ́dà tìjà tìjà togun-togun òun làwọn ń ṣe kí ni òun làwọn ń jáde bọ̀ ìtàṣàrọ̀ àtàbà ara ẹ̀kọ́ kan tó nù ànábì ọlọ́run lànábì kò nídìí àti consult ẹnìkan kan náà àwọn tí ń jíṣẹ́ fún àbí ànábì ọlọ́run kò nídìí àti máa gba àmọ̀ràn lọ́dọ̀ kan náà àwọn sọ̀hábẹ́ rẹ̀ àmúlùwà náà lọ́pàá ànábì láti pé wàṣà wẹ́rùhún pẹ̀lú àmọ̀ bó tilẹ̀ kó ọjọ́ ga tó bó tilẹ̀ kó ọjọ́ sáájú tó nínú kọ́líìtì dáadáa ni pé máa lọ́nà tó fi máa béèrè pé kí lẹ rí sí ẹ̀yin jàmá ìgbẹ́ntì ọba níyìn ọ̀jọ̀ ànábì sallallahu alaihi wasallam àti wọn wí ntọ́ dáa ni <laughs> àti wọn wí ìdí ọ̀dáa ni ọ̀dáa kó lórí ọmọ kékeré kọ́ máa ṣe ṣáwúrà gẹ́gẹ́ bí àti ọlọ́nkọ́dọ̀ ọlọ́npa ànábì lẹ́ni tí ò ní ibi ṣáwúrà ẹnìkan torí pé ọlọ́run ọ̀ gáìdì ẹ̀ wọ́n ṣe ṣáwúrà àwọn ò ṣe ṣáwúrà ibi tí mo fi ọ lọ ni at the end of the day òun lẹ́bìrì pé ọ̀pọ̀lọpọ̀ ṣáwúrà àwọn gbàmí anájọ ni tọ̀ wáhà yìí ti dé o ntọ́lọ́ ní èmi ò ṣe àmọ́ láti jẹ́ kọ́ fáwa àwa táwa gba wáhà yìí kan tá a pè ọlọ́run ló ní kó rìn báyìí gbanabi bá ti bá yẹda fún gbogbo ntọ́lọ́ ń bá ti ní ọ̀gá àgbà olórí àṣáájú nínú tó dáa náà ni pé wá ọ̀nà tó máa fi ṣe ṣáwúrà pẹ̀lú àwọn tí ń bẹ lábẹ́ rẹ̀ níjọ́ yìí bá nàbì ti gbọ́n tó ṣe náà nù sọ̀lọ́ ìṣàṣára àtàbà pé àwọn sọ̀hábì rẹ̀ pé ìtawà rò ní tẹ́lẹ̀ ìta tún gbọ́ ni o kílẹ̀ rí sí ìṣàṣára àtàbà bá nàbì ti ṣe sọ̀lọ́ lọ́hùn àléhùn ọ̀sọ̀lọ́ àwọn sahabi anabu muhammad sallallahu alaihi wa sallam bàbá yìí ti léèrè àwọn ní ìfọ̀rọ̀ ọ̀nù gbogbo tí wọ́n bá ní ní márùn wọn sọ a báyìí làwọn rí o a báyìí làwọn rí wọn yìí fi nǹkan kan pamọ́ ya èmi ò ní jẹ́ wọ́n gbọ́ lẹ́nu mi kọ́ dá o bàbá lólórí ọmọ àgbà mọ̀ràn ẹ̀yin ọba jàǹbá àmàna olórí náà ẹ̀sẹ̀ ní onímọ̀ràn ọ̀sọ́ jáde ọwọ́ ayíwọ́ tán ní à àwa ti mọ̀ kébí òjò rí gùn ẹsẹ̀ ni o tí wọn náà bá mọ̀ a nǹkan mẹ́rin ni pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú ládàbí nínú ẹ̀kọ́ ìmọ̀gbàmọ̀ràn olórí lọ́dọ̀ àwọn tí ń bẹ lẹ́yìn ẹ̀ òun ni pé ẹ̀wù bọ́ọ̀lù wa ti wí wàṣáwórí ń fẹ̀lẹ̀ amúrì báwọn ṣe mọ̀ràn ẹjọ́ ṣe ṣáwúrà àmọ́ fàyídà àzámta fatawakkal ala Allah bọ́ ọba wa take decision bọ́ lọ́wọ́ ọba rẹ dúró ó nídìí ẹnìkan mọ́ ó nídìí wọn tẹ́lẹ̀ náà afẹ́kọ́ jẹ́ kọ́ ni bímọ̀ràn adákùn bímọ̀ràn bá wa pé mẹ́wàá tó pogun gbogbo ogún náà ló lórí ó lò ogun mẹ́wàá náà ni ó lò pé ẹja ló lé ìjẹ ọ̀dà àfáàkì ní ìmọ̀ràn tí ń tẹ́ mú alẹ́ kan náà ẹ̀sìn jẹ́ àlò díẹ̀ kì wọ́ọ̀kù báwọn ọ̀kan náà ní inú ìmọ̀ràn yìí ní ọgbà ah, ọ̀dà eléyìí la lò ó sì lè má rí kankan nínú dẹ́yìn rí òun olúwa ní gbogbo etí wa nábì bá ti ń bẹ fatawakkal ala Allah bọ́lá ń do fàyidà azamta fatawakkal ala Allah ẹ̀kọ́ fún àwa tá a wá jẹ́ ọmọlẹ́yìn àbí lábẹ́ olórí ni pé èyí wá dàbí ọkàn bú sínú pé àwa la fún wọn mọ̀ràn tí wọ́n ní kọ̀ wọlé ń àmọ́ wo ọ̀sọ̀rọ̀ rẹ̀ di opposition nínú mọ́sálásí ẹ̀ẹ́n ìmáàmù òtẹ́jú mọ́ wí fún ok ok ọ̀tẹ̀ ilé máa tò lẹ́yìn ẹ̀jú tò lẹ́yìn ká ń wí kéèyàn wá sọ̀rọ̀ ẹ̀ di opposition kọ́ máa retí pé kó yí wọ́n nígbà tí àwa ti fún wọn mọ̀ràn wọn àrùn burúkú ni ti ń bẹ pẹ̀lú ẹlòmíì I know some people like that àfi bọ́ ọba fọ̀rọ̀ lọ wọ́n ni wọn ò ní rò pọ̀ yẹ kó o ṣe ń táwọn wí o it's not good wọ́n ti attitude àwọn ẹni ọlọ́run àwọn olólùwà wí ṣàwúrẹ́ wọn fẹ̀lẹ́ àmọ̀ bí àwọn ṣe máa àmọ́ fàyídà azamta fatawa kala alayna wọn lẹ́sìn rí i pé kọ́dà kò túmọ̀ pé ìmọ̀ràn tàgbà lálò ànábì àlòmọ̀ràn méke ńgbà ní tágbàlagbà sì yí tiẹ̀ Abubakar ju Umaru lọ́lọ́dọ̀ ànábì sallallahu alaihi kò rújú kò dàrú rí ńjọ́ kan but on many occasions Abubakar ó wí díẹ̀ Umar ó wí díẹ̀ ẹlòmíín náà wí díẹ̀ a ah, ètò Umar wí là á lò Abubakar wa ní karimanu bẹ́ẹ̀ ẹ̀ àwa làwa wí fún yín lẹ ní ẹ̀yin Umar náà lẹ́sìn mọ́ wọ́n lọ mí ọbẹ̀ Umar náà ní ẹ pé ó bá dìgbà mí ẹ mọ̀ lẹ́ fi làwa mọ́ kọ̀dá o kọ̀dá ẹ lè gbọ́ ká Abubakar ó rí àtúntò tó wá dìgbà mí pé ànábì ní màrán dé lẹ́gà ẹ pé ní tẹ́ ẹ. ẹ umaru tẹ òun ló ní làákàyàwó ní gba àwọn ọ̀rọ̀ burúkú báwọn kódà kó máa jáde lẹ́nu mùsùlùmí kódà kódà a gbọ́dọ̀ understand the role wa láti mọ limitation rẹ̀ róòlù rẹ ni bólórí bá fọ̀rọ̀ lọ má ṣe jàmbá má má fọ̀rọ̀ àmọ́ dandan kó lo kíni kó lo rẹ̀ ṣe dandan gbogbo èyí tó bá gbogbo yín náà lẹ́jọ́ ní ẹ̀mọ́ àwọn gbogbo àwọn sọ̀hájà nẹ́bí ọ̀rọ̀gbọ́n ọ̀nà bàálẹ̀ báwa ti ṣe mú o eléyìí wútẹ eléyìí wútẹ ọ̀kan náà lólórí ọ̀sá padà mú tó bá ti wá mú kan wọn tó lẹ́yìn ẹ̀ kọ́dà kọ́ bá yíwọ́ ẹnìkan níní kọ́ọ̀sì àti gbà ah, kò lè má yíwọ́ sẹ́rù eléyìí lẹ́yìn wọn máa gbọ́rọ̀ sí lẹ́nu kọ́dà o ẹ̀dá kan ẹja náà sínú ẹ̀kọ́. ìjà fi sínú ẹ̀kọ́ kó lórí olóńtọ́lọ̀ ń pa láṣẹ ọgbà mara káwa náà ó kọ́ fún onímọ̀ràn dáadáa ètò ìmọ̀ràn tí ṣubú bí ọba wa ló mara wa àmọ́ torí kàn rí àwa dájọ ọkàn bú pé kọ́ dàrú mo ti wí kọ́dà ní sòsáìtì tó kéré bíi mọ́sálásí ọ̀rọ̀ òjò tó o. ẹnìkan ti fi rẹ̀ sípò pé aláwùsẹ̀ lòun ìjọba tó wá wí fún ìmáàmù tí ìmáàmù ní fíìmù mi opposition dénú kódò lè padà flood, bí wọ́n ṣe yọ ìmáàmù ọ̀hún gbẹ̀ǹtì máa ń ṣe báwọn kọ̀ dá o kọ̀ dá kìí ṣe dandan ìwọ́n lè fi jẹ kó lórí ó lo kíni kó ló máa ń jẹ àti ọlọ́run fún ọ ní pé. sèmara pẹ̀lú wọn bọ́ba tí wàá sèmara pẹ̀lú wọn ètò ọba wá rí fa ìdá àzámta fatawakkal ala Allah bọ́lá wọn bá rẹ dé. torí náà ìtàṣàrọ̀ àtàbà anábì pé àwọn sàhábẹ́ pé tó ẹ̀fún mi mara. فتكلم كثير من المهاجرين فأحسنوا àràǹtàwínú وينو كثير àwọn èèyàn tí ó sọ̀rọ̀ pọ̀ bọ́rọ̀ bá dọ̀rọ̀ ọ̀màrà ilé yóò wí tẹ̀ ilé yóò wí tẹ̀ ọ̀màrà máa pọ̀ nítòsí da kó lórí ni kó ní a listening ear kọ́mọ ṣọ́ọ̀tì ẹnìkan out yà kí lẹ́yìn náà fẹ́ wí kí lẹ́yìn náà fẹ́ wí ẹ̀ wò nísìn wọ́n ní kíni kẹ̀sí irun àwọn tó pọ̀ lọ́sọ̀rọ̀ ńjọ́ náà yà báyìí ni ò báyìí ni ò báyìí bọ́ọ̀sì. anabuwa muhammad sallallahu alaihi wa sallam ọba kọ́ tọ́lọ́wọ́n ti ń gáìdì gbogbo nǹkan là anabi máa observe eléyìí sọ eléyìí sọ eléyìí sọ eléyìí sọ anabi observe pé gbogbo àwọn tí ń sọ̀rọ̀ yàrá maka ni wọn mẹ́nẹ̀lì muhajiri ǹjọ́ tí ọ̀rọ̀ débi pé ẹ̀fún mi márùn-ún àwọn èèyàn kí ni màá mú gbẹdẹ kẹfìrì wí kẹfìrì wọn pọ̀ tó sọ̀rọ̀ àmọ́ gẹ́gẹ́ bí quality leadership ń bẹ pẹ̀lú anabi sọlọ ọsọlọ ọ observe pé gbogbo ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ yìí ibì kan náà lẹ ti wá ọdọ àti wo lórí náà mọ observe yìí wọn o ta èyí ṣe tó pé ní adọrọ lẹ mọ́sálásí aráàlú ń bẹ ń bẹ èrò ń bẹ ń bẹ ẹfún wa mọràn. àwọn aráàlú nìkan ní sọ̀rọ̀ àwọn béèrè pé ẹ̀yìn èrò náà kí ló dé tí nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo fẹ́ gbọ́rọ̀ tìyín náà nínú ọgbọ́n tó yẹ kó lórí ọgbọ́n irú ẹ̀ lọ́jọ́ gbogbo àwọn tó sọ̀rọ̀ pátá rí i pé ni gbogbo wọn ànábì ọ̀ kọjú sáwọn àǹsọ́ọ̀rì pé ẹ̀yin náà sọ̀rọ̀ àmọ́ kò sinmi sọ pé níta ń tún lọ́rọ̀ o <laughs> thumma istasharahu thumma istasharahu ara pọ́lìkì leadership ànábì sallallahu alaihi wasallam never ànábì wojú yàn báyìí kó bù àbí kó sọ pé nítorí ṣe yé ọ̀dà òun fún rẹ̀ ni mọ̀ pé èmi wọn bá rí <laughs> ah, <laughs> èmi ni bá rí máa bá a lo òun náà sẹ́yìn. yafaluna kaza wa kaza njọ yìí anabi lè jà àyè sí ẹyin ànsọ́rù kí ló dé <laughs> sọ̀rọ̀ níta anabi kan ṣe ni pé ọ̀dà tani o tún sọ̀rọ̀ tani ó tún sọ̀rọ̀ tani àyè sí ọ̀rọ̀ náà wọ́n ti ń sọ kalẹ̀ yìí àwọn sọ̀hábì anabi náà sì gbọ́n àwọn náà ṣe kíni àwọn náà gbọ́n wọn bọ̀ ọ yẹ kí gbogbo ẹni tí máa ń tẹ̀lé olórí náà. ẹ máa kẹ́kọ̀ọ́ lára rẹ̀ ẹ máa gbọ́n lára rẹ̀ ẹ máa ọ̀bùsáàfù átitúùtù rẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ni Sa'd bin Mu'adh ti gbọ́ sígínà nàbì sallallahu alaihi wasallam ó ṣe kí ni ọgbọ́ sígínà àtàní láì sọ̀rọ̀ Sa'd bá dìde òun yára bo ara Madina minal ansori ní Sa'd ẹgbọ́n tí Sa'd wí ya Rasulullah ka'annaka tu'arridu bina ọ̀rọ̀ àbí pé àwa lè fi á sọ̀rọ̀ tó á rèlù yẹn ni pé ntẹ́ làmọ́lẹ̀ ẹ̀ tààrí ìlú ni ntẹ́ ṣe kí ni ẹ̀ làmọ́lẹ̀ àmọ́ àbí pé àwa ni àwa lè fi á sọ̀rọ̀ òun náà wojú lẹ̀ lóòótọ́ fa wallahi ya Rasulullah pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run mo búra ló kọ ọlọ́run má mẹ́ka àìsọ̀rọ̀ wa tàta kọ́ o sáàdù fi rìn lẹ̀ bẹ́ẹ̀ nítorí gbọ́dọ̀ gbọ́nù ẹni ọba dákẹ́ ọmọ tí ń bẹ nú ẹ̀ ẹ sọ ọkà dákẹ́ gbágidi ọwọ́ á rí pé àwọn gúrùpù kan gbogbo àwọn tó dákẹ́ yìí àyèsí ó ti rí bẹ́ẹ̀ sáàdù ní ka alinaka tó àrùbẹ̀bẹ̀ nínà á ọ̀rọ̀ àgbẹ̀ àwọn ẹlẹ́sìn á àwọn yẹn ti ń sọ̀rọ̀ tó ń gbé ta lọ́lọ́rọ̀ torí náà dídákẹ́ wa kìí ṣe tàtàkù fawallahi mo búra ló kọ́ ọlọ́run ya Rasulullah rẹ̀ òjíṣẹ́ ọlọ́run law sta'radta bina al-bahra lakhudnahu ma'a ọ̀rọ̀ orí ilẹ̀ tá à ń jọ rìn yìí nìkan kọ́ kò sódò láàrin maka àti madina òwe ni sáàdù pa dẹ́sáàtì ni maka àti madina tọ́yẹ tó rí odò ó bẹ́ẹ̀ bá dé jẹ́dá ní jẹ́dá wọ́n láàrin maka àti madina ilẹ̀ gbẹrẹfu ni àfi tẹ bá lọ gbọ́nà ibi tá Abu Sufyan padà sá lọ àpadà ká débẹ̀ ọgbàdà rọgbọ́n sá lọ náà ibi tá à ń pè ní asahel ní yambo àmọ́ sọ ọ̀nà straight tó lọ ọ̀nà maka ní abafẹ́ lọ́nà tó lọ láti Madina lọ maka kò sómi kò sódò ìyẹnì tó kò sódò ńláńlá àwọn bíi bóyá nǹkan pè ní valley tẹ̀mọ̀tẹ́ jẹ́ valley valley ní láàrin òkè méjì ní máa ń create spot fún mi ó lè dúró ńgbà mí ń bẹ o ń bẹ Mẹdínà ń bẹ gbogbo bí ti dìnnà ọ̀tá pé odò ńláńlá bíi Red Sea bíi Atlantic Ocean kò sí. sáàdù wa ń sọ pé kọ́dà bọ́ báyìí pé Atlantic Ocean ló ní akálọ̀ àtẹ̀lé ọ albahar ocean sea ni wọ́n ń pè ní kẹ́ni albahar odò ńláńlá lọ́wọ́ sàárọ̀ tàbí nà albahar làkọ̀bìnà